pekele pekele pekenke arúgbó jẹ gbèsè ta ni ó san ọmọ àlè ni wàídì wàídì tẹ́ ń bí ọmọ àlè ni ẹ má gbà mí arákùnrin kan ló máa wọlé wá bá mi o ló ní wàídì mi ọmọ òun ni wọn á ní ṣé pé ọmọ àlè ni ní ìyá bá wọn fa wàhálà ní àti wàídì o àti ìyá wàídì o ẹ̀yà tẹ̀lé ẹ tẹ̀lé arákùnrin yẹn lọ wàídì ọmọ àlè ah mi ò lè sílé mi o kí wàhídì kó ya tẹ̀lé bàbá ẹ̀ lọ ṣé wàá rí ìwọ ìyá wàhídì mo sọ dáwọ́rì ẹ o ó lè lọ o máa wà nù lèmi o máa bí o máa bí wàhídì mi fún mi torí tó fi ń pè mí ní grandpa tó ń pè mí ní bàbá wàhídì nìyẹn ọmọ àlè wàhídì ọmọ àlè ah irọ́ èmi ò nígbà o ó yọ ọmọ àlè kò yọ ọmọ àlè ọmọ tí mo ti ń tọ́ látijọ́ yìí tó jẹ́ pé torí ẹ̀ náà ṣe ń pè mí ní bàbá wàhídì bàbá wàhídì ó tún wá bímọ tún lé mi wọ́n tún wá ń pè mí ní grandpa ṣé mi ìwà ni jẹ́ grandpa mọ́ mi nìjẹ́ àbá wàídì mọ́ àkójọ inú ilé mi ni wàídì inú ilé mi ló máa wà màmá ẹ̀ ló máa lọ sọ́hùn á lọ bí wàídì mi fún ọlọ́run à mi nígbà o mi nígbà o awítán wọ́n ní kí lọ ṣe ndla testing ndla kọ́ ṣọ̀gó testing ni inú ilé mi ló máa wà àbí tó bá jẹ́ tó bá jẹ́ wọ ni kí ni wọ́n fẹ́ ṣe ẹ bá mi dá sí ẹ kọ́mẹ̀ntì ẹ fọ́lò ẹ sọ̀scribe ẹ ṣí àkẹ́ like báríba kú ẹ̀ ẹ wá tẹ bẹ́ẹ̀lì báyìí notification náà ń pè alátìdé nìyẹn. ohun tí a fẹ́ òun ni ọmọ ọkọ ọmọ àlè ta lọmọ ọkọ ta lọmọ àlè bàbá wa ẹ jẹ́ bá wa dárúkọ yín fún àwọn ará yín. orúkọ mi ni olóyè Sunday Babafẹ́mi Jẹ́gẹ́dẹ́ ẹ̀mí ilẹ̀ ti ìlú Ìmẹ̀sílé ní Ọ̀ṣun state. àdúpẹ́ bàbá wa olóyè ẹ jọ a máa ń gbọ́ ọmọ ọkọ ọmọ àlè ọmọkọ ọmọ àlè kí ni ìyàtọ̀ ọmọkọ kí ni ìyàtọ̀ ọmọ àlè kí la fi lè fi dá ọmọkọ mọ̀ kí la fi dá ọmọ àlè mọ̀. Hmm. yorùbá ló máa ń pa lóhùn yìí pé ilé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ó ìdàgbà bí yorùbá ti máa ń pa lóhùn yẹn ṣùgbọ́n lójú ti tèmi o ọmọ ọkọ mi wà ó máa wùwà ọmọ àlè ọmọ àlè mi dẹ̀ wà ìwà ọmọ ọkọ ló máa ń wù nǹkan tó jẹ́ ọmọ àlè ni pé ẹni tó fẹ́ obìnrin sílé wọ́n jọ ń gbélé lọ́kọ àtìyàwó ìbáàjẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ẹni tó fẹ́ obìnrin sílé ló bá ìyàwó yẹn sùn ló bá bímọ ọmọ àlè ni. kí ni ẹ rò pé ó máa ń bí ọmọ àlè gangan gangan. Yorùbá sọ pé àgbèrè ló ń bí ọmọ àlè kò tún rí bẹ́ẹ̀ nídàkejì ilé mi wà ní bíi family house báyìí wọn allow ìyàwó wọn wọn gbà fún ìyàwó wọn láti lọ yan àlè níta ṣùgbọ́n ó lè yan àlè nínú nínú agboolé wọn tọkọ dẹ̀ máa mọ̀ pé ẹni ò ń ṣe ó ń bá ó ń ṣe ìyá ó ń ṣe kò dẹ̀ lè sọ̀rọ̀ because wọ́n allow ẹ̀ láàrin agboolé wọn mi ò tún mi ò tún gbọ́ yẹn rí o. ẹgbọ́n lè ní ẹdín ti sọ lè ní. àwọn ẹ̀yà ìlú wo ni olùkọ́ máa ń ṣe ẹ̀yà. <laughs> ní kókó àbí kò ní ká sọ yẹn ni. <laughs> kò yẹ ká sọ yẹn kò yẹ ká sọ yẹn ṣùgbọ́n ẹ mọ̀ pé wọ́n máa ń sọ nǹkan kan wọ́n máa ń kí àwọn ilé kan ní pé òkú jowú jowú ó gbòòrò gbòòrò nínú oko olóko kálá ìrúkù kálá ó ní ìwọ ọkọ mi ìgbà tó má lè wẹ́gùn èmi ló mú mi wá kó wá ṣe àwọn ló ní nǹkan tí mo bá wá ó dorí ẹni lọ tó bá débi agboolé kan náà ni tí tí nínú agboolé yẹn tí ẹnìkan bá bá ìyàwó ẹnìkan ṣepọ̀ tó bá bímọ yẹn tán bá lọ sọ̀rọ̀ ilé fún un orò yẹ ò lè àfẹ́ẹ̀tì ọmọ yẹ o. kò ní hàn pọ́ máa lè ní. láyéláyé bọ̀ tó ń dolóyìnbó ó máa fi wọ̀n. because ilé yẹ bóyá ẹ̀jẹ̀ kan náà ti dà wọ́n papọ̀ so kò sóró nǹkan lè ṣe tó máa fi tó máa jẹ́ kán mọ̀ wípé ọmọ àlè ni ilé nǹkan tí mo fi sọ ṣáájú pé ilé mi wà fún aláwẹ tí ò kì í sí ṣùgbọ́n ibi tá a ti lè rí òkodoro ọ̀rọ̀ fáwọn olóyìnbó ni. nínú ilé kan bàbá yẹn ìyàwó ẹ̀ bí ọmọ fún un nígbà tó máa tó bí ọdún mẹ́wàá lẹ́nìkan bá yọjú ló bá ní ọmọ òun ni ìjọ yẹ kó gbà pé ọmọ yẹn onítọ̀hún ló ní ọmọ. Ah, tó bá ti rí èdè ìdí tó yí tó fa ẹ pé yẹ òun kọ́ ló ní ọmọ bọ tí ò bá sí ìdí ẹni tó bá tọ́jú ọmọ ló lọ́mọ ẹni tó tọ́jú ọmọ ló ní ọmọ àfi tí o bá lè mú nǹkan tó máa fi hàn pé yẹ ẹ̀jẹ̀ wọn ò bára mu ẹ̀jẹ̀ mi ló bá tọmọ yẹn mu ni pé a fi lè mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ agbájá ló lọ mọ tàìmẹdì ló lọ. a máa ń rí a máa ń gbọ́ wípé ìgbà míì gan lẹ́yìn tí wọ́n bá ti ṣe DNA tí wọ́n ti mọ̀ pé ẹni lórí ọmọ ẹni tó tọ́jú ọmọ ó tó sì máa ń sọ pé ọmọ yìí mi ò ní fílẹ̀. ọmọ gan ò ní lọ mo fẹ́ ẹ̀sáfù kan wà ẹnìkan fún èèyàn kan lóyún kò gbọ́yún yẹn ilé ìyá ẹ̀ náà ti tọ́jú ọmọ yẹn orúkọ yẹn orúkọ àwọn ìyá ẹ̀ ló ń jẹ́ ọlọ́run wá gbé lọ́wọ́ sókè àwọn ìyẹn wá fẹ́ bá ó ní láyéláyé ibi báyìí lòun mọ̀ bí ilé òun. èmi náà tún máa ń wáyé ọkùnrin míì òun fún rẹ̀ kò ní dátó àìdátó yẹn á bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ ìyàwó á ìyàwó á ṣe ohun ló ní kó ṣe. ló tó bá wá yá bóyá wọ́n ń jà ní oyè kìíní kan ọkọ ìyá máa dọ́gbọ́n fi sọ̀rọ̀ kí lè rí sí ibẹ̀ yẹn kí lè rò pé obìnrin yẹn náà lè ṣe. Hmm, tí ọkọ bá ń fi sọ̀rọ̀ àárín ọkọ àtìyàwó nìyẹn ó ti yàtọ̀ fún ọ̀rọ̀ ọmọ àlè ọmọ ọkọ ọkọ á fi sọ̀rọ̀ torí òun ló mú ìmọ̀ràn wáyé pé kán dọ́gbọ́n sí ọ owó ọkọ wa fi sọ̀rọ̀ ẹ pé báyìí báyìí báyìí báyìí báyìí báyìí nǹkan tán lè ṣe sí yẹn ó pọ̀ because ibi tí obìnrin yẹn rìn sí ó mọ bẹ̀ tó bá jẹ́ mi lóbìnrin yẹn màá ní òkè o tó bá rí bẹ́ẹ̀ jẹ́ káwọn ayé bá wa gbọ́n lágbájá ló lélẹ̀ tàmẹ̀dù ló lélẹ̀ tàmẹ̀dù ló lélẹ̀ ṣùgbọ́n agreement láàrin mi pẹ̀lú ẹ̀ ni mo bò ẹ́ ní àṣírí ni àṣírí tí mo dẹ̀ ń bò ló ń tú mi síta yìí ká kú dá sílẹ̀ ká tú sà. tí ó wá jẹ́ pé obìnrin gangan ni ó wá sọ fún ọkọ ẹ̀ pé ìwọ ń kọ́ ọ lọ́mọ mò ń kọ́ àwọn ọmọ lọ síbi kì í ṣe ọkọ lórí jẹ́ tẹ̀wé mò ń kọ́ àwọn lọ síbi tí wọ́n ti wá tọ́lẹ̀ kan jọ ní àdéhùn. a máa pàdé lẹ́jọ́ ni. gẹ́gẹ́ bí àdéhùn. gẹ́gẹ́ bí àdéhùn. a wá rí i pé ní ayé ìgbà àwọn bàbá wa ó dàbí pé tí èèyàn bá ti fẹ́ wáyé wọ́n máa ń. múlẹ̀. múlẹ̀ so ṣẹ̀yìn ò rò pé kán múlẹ̀ yẹn ló dá. ẹ tán bá múlẹ̀ ẹ̀rù máa ba ẹ̀rù máa wà lọ́kàn àtakọ ni o àtabo ni o láti má jẹ́ kí nǹkan tán múlẹ̀ lórí ẹkún wọn síta torí ìdí yẹn náà ni ọ̀làjú tó wá ṣe wà ń sìn tó jẹ́ pé àní pé èèyàn kẹta àárín mi pẹ̀lú ẹ̀ ló máa wà nǹkan ara mi náà náà máa lò láti jẹ́ kó di òun lóò tó bá ti dùn obìnrin ò lè sọ pé báyìí ló jẹ́ tó bá lèmi kan ni bàbá mi ta ló ṣe bàbá wá bàbá ṣe kẹ́míkà ni bàbá àbí machine ni bàbá. ẹ ṣe gan ẹ̀yin ará ilé òun lẹ láti ẹnu bàbá wa olóyè Sunday Jẹgẹdẹ Sunday Jẹgẹdẹ ẹ̀mí ilẹ̀ tìlú mẹ̀sílẹ̀ ẹ̀mí ilẹ̀ tìlú mẹ̀sílẹ̀ ẹ bá dárúkọ ẹ hàn ara lè sà. orúkọ mi ni dókítà Gabriel Olúfẹ́mi Aládébáyé. ẹ ṣe sá a wá láti wá fi àwọn ọ̀rọ̀ kan jíbi tó rọ pẹ̀lú yìí ni ọ̀rọ̀ náà ni ọmọ ọkọ ọmọ àlè kí ni ẹ lè sọ sí àárín yẹn kí lọmọ ọkọ kí lọmọ àlè ta lọmọ ọkọ ta lọmọ àlè. gẹ́gẹ́ bí òye ṣe yé èmi sí ọmọ ọkọ ni ọmọ tí obìnrin bí fi ọkọ tó wà lọ́dọ̀ ẹ̀ bí ọkọ tó fẹ́ ní ṣùlọ́ka àtúndọ̀ wà nílé ọmọ ọkọ nìyẹn so ọmọ àlè ni ọmọ tí ò kì í ṣe ọmọ ọkọ ṣùgbọ́n bẹ́ẹ̀ obìnrin yẹn dọ́gbọ́n sí wọ́n wé ọ̀dẹ̀ ọ̀dà nípa pé kó lọ ṣe erékeré ń tó dẹ̀ di oyún irú àwọn bẹ́ẹ̀ yẹn ó lè má fẹ́ jẹ́ kọ́kọ́ òun mọ̀ ó má lọ lé àwọn ọmọ yòókù kúrò lé àbí lé òun kúrò lé fúnra rẹ̀ á farada á lọ́kọ̀ òun lóbi ṣùgbọ́n ó lè má jọkọ̀ yẹn lóbi tó o bá ti jọkọ̀ yẹn lóbi ọmọ àlè nìyẹn tó o bá ti dúró tó gbé fọ́kọ yẹn pé òun ọkọ ni ọmọ àlè nìyẹn àwọn bẹ́ẹ̀ dẹ̀ wà nílé dáadáa. ẹ kí ni ó ń bí ọmọ àlè gan-an kí ló ń bí. ẹ agbèrè ló ń bí ọmọ àlè àti ojúkòkòrò obìnrin míì wà ó lè ní ojú ó lè jẹ́ owó bóyá wọ́n wé ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ojú kòkòrò owó tọkọ ń fún ó lè má tó tóun náà ò lè lè ṣiṣẹ́ fún ara ẹ̀ ọ̀ kó jẹ́ pé irú àwọn tó kúndùn ọkùnrin obìnrin míì wà tó jẹ́ pé bí ò bá tí ì bọ́kọ láṣepọ̀ bàbá ọkùnrin bá ṣepọ̀ lóòjọ́ ara ẹ̀ ò lè balẹ̀ tó jẹ́ pé irú yẹn á jáde síta tàbí ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀rẹ́ náà ọ̀rẹ́ ó lè fa tó bá lọ́rẹ̀ẹ́ tí ò dá tó bá dẹ̀ introduce pé ọ̀rẹ́ mi lélẹ̀ e. ó lè má mọ̀ pé ó máa doyún bẹ̀kú dẹ̀ wá àsìkò ọkọ ìṣe àtúnbá láti àdẹ̀gbẹ́ fún ọkọ yẹn ìyẹn ọmọ àlè nìyẹn tá bá bí ọmọ bẹ́ẹ̀. Um, ǹjẹ́ àwọn tá a wá pè ní ọmọ àlè yìí kí ni a lè fi máa dá ọmọ láti pé a rí ìyàwó yìí nígbà tó hùwà yìí ṣùgbọ́n à ń wo ọmọ yìí pé a mo ṣe ń wo ọmọ yìí ọmọ àlè ni máa jẹ́ kí ni a lè fi máa mọ̀ bó máa lè léyìn. olótú ẹ̀mí gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ìránṣẹ́ ọlọ́run mọ̀ pé a ò lè dá ọmọ àlè mọ̀ ní pàtó àti tí èèyàn bá ń funra tọkọ bá rí pé ìyàwó òun rìn nìkúrìn wọn máa fẹ́ máa feel because the moment ọmọ yẹn bá ti wà lọ́dọ̀ wọn àìdá kó jọ ìyàwó kó jọ ọkọ gbóòjọ ọkọ yẹn á jọ ọkọ títà ajẹ́ ní tó ní ilé tabet tó bá ti mú fíṣọ̀ ìyàwó dé ẹ̀ àní màmá ẹ̀ ló jọ wọn ò ní mọ̀ pé àlè ni ṣùgbọ́n ọmọ ọkọ gan tó bá hùwà kúrò àgbà ní àpilẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ máa lè because lóde èní oríṣiríṣi ìwàkúwà làwọn ọmọdé ń wù tó lè jẹ́ kéèyàn rò pé bẹ́ẹ̀ ọmọ àlè lélẹ̀ ṣùgbọ́n àlè dàmọ̀ nípa tó pé no ọmọ àlè lélẹ̀ ọmọ ọkọ lélẹ̀ àfi tí ọkọ yẹn bẹ́ẹ̀ àwọn olóyìn ọkọ tó ń sọ fún ọ tó funra wọ́n lè fi mọ̀ pé ọmọ àlè lélẹ̀. Hmm ok nísìnyí ẹ sọ fún wa pé ìwà kọ́ ló ń fi ọmọ àlè hàn ìwà dẹ́kọ́ ló ń fi ọmọ ọkọ hàn nìyẹn nítorí ah. tọmọ kan máa ń hùwà kan tí ò dá wá ní torí pé ó jẹ́ ọmọ àlè ni tàbí pé wá ní ilé kan tó bá ṣì ń tòrò ọmọ àlè rẹ̀ ni ò tí ì dàgbà ṣé ẹ rò pé ó lọ bẹ́ẹ̀ yẹn. rísì àwọn kan fi ń sọ bẹ́ẹ̀ ni pé ìwà tí ẹlòmíì bá wù tó bá ti lòdì sí nǹkan ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ ọmọ kọ gọ́gọ́ fún ẹ gan ń hùwà bí ọmọ àlè tó lè dúró pàtà ọmọ ó dẹ̀ jẹ́ ọmọ ọkọ a kò máa wò pé ṣé èmi mo bí ẹ báyìí ṣé èmi mo bí ọmọ ẹ báyìí òun ló dẹ̀ bí tó lè jẹ́ pàtà ni ọkọ́jọ́ pé ọmọ yẹn máa kọ́ rẹ̀ ní skul wọ́n jọ máa ń ṣe jàgídíjọ gan irú ìwà yẹn ọkọ́ máa lọ máa mu sìgá ó ṣe oríṣiríṣi á lóun kẹ̀ òun ṣe léyìí bóyá ọmọ àlè lọmọ yìí ó lè lè lọmọ yìí ni so a lè fi ìwà it depend ó depend lè bọ bringing bó ṣe kọ́ àwọn ọmọ yẹn ọmọ àlè míì gan máa wà tó jẹ́ pé a tutù lójú bíi pé kíni ọ̀ǹtì tó bá lọ ṣe bíi dna ààrẹ tó lọ bímọ márùn márùn méjì náà ọmọ yẹn ọmọ àlè ni wọn tó jẹ́ pé ọkọ ò dẹ̀ mọ̀ láéláé kò mọ̀ popular musician <laughs> nàìjíríà ẹ̀ bẹ́ẹ̀ <laughs> ni mo ṣe rí nìyẹn sá tí ó bá wáyé báyìí pé ẹni yìí ó ń fura pé bọ́mọ yìí ṣe rí tàbí pé bóyá kò fura èèyàn kọ́kàn lè dé déjọ́ kan mo fẹ́ gba ọmọ mi o mo fẹ́ gba ọmọ mi o lọ́wọ́ ìyàwó pé mo fẹ́ gba ọmọ ẹ̀ báwo ọmọ tí èmi bí irú ọkọ yẹn ṣé ó yẹ kó gbàgbọ́ wípé ọmọ ọmọ yẹn kì í ṣe ọmọ òun lóòótọ́ àbí tí wọ́n bá tó wá lọ ṣe DNA tí DNA wa sọ pé ọmọ yẹn kì í ṣe ọmọ ẹ̀ ǹjẹ́ ó yẹ kí ó má fẹ́ràn ọmọ náà. sà èmi gbàgbọ́ pé ọmọ tó kò sí gbogbo ọmọ tó wáyé tí ọlọ́run ò mọ̀ nípa ẹ̀ kò sí gbogbo ọmọ tó wáyé o àìdá lọ ṣe tàlè bó lè ṣe báyìí ọlọ́run ò support o but bíi bíi kọ̀ǹpútà ni kọ̀ǹpútà tẹ́ bá ti tẹ̀ báyìí a máa dúró de tẹ́ fún ní títẹ̀ náà pé order command command thank you sir a máa dúró tẹ́ fún so bí wèrè tó ń lọ ń ta àti ẹni tó gbádùn lé tó bá ti meet tí kìíní ẹ bá ti wáyé ó máa wáyé nìyẹn ọlọ́run ti ṣe síbẹ̀ is a is a kind of titun jẹ́ pé ó ti wà ó ti wà tọ́lọ́run ti ṣe so tí ẹnìkan bá dédé dé tó ní òun lòún ní ọmọ yìí o wọ́n ṣe dandan ọkọ ọkọ mi máa ń dákú ọkọ mi á faint because kò rí ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ lórí ẹni tá à ń sọ yẹn báyìí tí mo nínú méjì náà mọ kò gbàgbọ́ títí dna prove ẹ̀ àwọn obìnrin míì wọ́n lè pretend àwọn míì dẹwà jẹ́ pé o máa láì fẹ́fẹ́ rẹ̀ tí ò dẹ̀ ṣe ṣekúṣe so kò sí nǹkan tó bá kọ̀ rí bẹ́ẹ̀ gbà mí tó bá yẹ pé ọkọ tí ó ti ń fura sí ìyàwó tẹ́lẹ̀ ní ah, òun náà sọ ọ́ but most of the time ó máa ń kó àwọn kó bá àwọn ọmọ mi tó jẹ́ ọmọ ọkọ òun ni DNA fi dáa pé ok ní ọmọ márùn o mọ mẹ́rin o ẹ jẹ́ ká ṣe ok méjì ní tiẹ̀ méjì ní tèmi wọn á dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọkọ mi torí ìfẹ́ tó ti ní sí ọmọ yẹn tí ọmọ yẹn ò lè hùwà ọmọ àlè látilẹ̀ ó máa dùn gan-an so ọmọ mi á sọ pé yes ẹ̀rù ni bàbá mi èyí mo fẹ́ tẹ̀lé òun mẹ́ni yẹn arírú ẹ̀rí adẹ̀wò nínú fíìmù gbà mí so bó ṣe rí nìyẹn sà. ó wá yẹ kó jẹ́ pé ìfẹ́ tá a ti ní sí ọmọ yẹn láti lẹ̀ ká má yẹ kí ìfẹ́ yẹn parẹ́ ìfẹ́ yẹn má parẹ́ bó ṣe wáyé tiẹ̀ ni olómọ wáyé tiẹ̀ ni bó ṣe rí nìyẹn sá. so bẹ́ẹ̀ nísìnyí ẹ a máa sọ pé àgbèrè ó ń fa ọmọ àlè bẹ́ẹ̀ a tún wá rí wípé ó máa tún wáyé láti ibì kan tí obìnrin bá wọ́mọ wọ́mọ pẹ̀lú ọkọ ẹ̀ tí wọn ò rí ọmọ òun àtọkọ tí wọ́n wá rí wípé ara ọkọ ni àrùn yẹn wà wọ́n wá ní kí wọ́n dá ọgbọ́n sí wọ́n wá dá ọgbọ́n sí ó wá dọjọ́ iwájú bí ọkọ̀ ló wá di pé wọ́n ní gbọ́mi sí omi ò tó ló pé àwọn ọmọ tó kú bí fún mi ṣèbí mi kọ́ ni mo ní wọ́n tàbí ìyàwó ní bóyá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọkọ ẹ̀sùn tàbí nǹkan wọn tún tàn jẹ́ ta ní ìwọ kọ́ ni mo bí àwọn ọmọ yìí fún nǹkan kan bẹ́ẹ̀ yẹn kí ni ẹ̀rù pé ó lè ṣẹlẹ̀ nínú ibẹ̀ yẹn. oríṣiríṣi ẹ̀ láti rí àti rí ọmọ tó pé tọkọtìyàwó jọ àgírí pé ókè ah, wo eh, báwo ni fẹ́ràn mi lọ́wọ́ ìyàwó lọ́wọ́ mọ̀ báwo ni fẹ́ràn mi lọ́wọ́ ó láti ràn mí lọ́wọ́ ẹ ṣáà máa ẹ má wọrí ó máa wà ókè ẹ ṣáà máa try láti máa ṣe before you know it ìyàwó bímọ kínní ó bí kejì ẹ̀tọ́ ọkọ ti rí wọ́n ti sọ fọ́kọ pé kò lè ṣe bẹ̀tì ìyàwó ń sọ ó lè bí gbàdúrà pé ó lọ bẹ́gbọ́n sí ń ta ni ṣùgbọ́n wọ́n wẹ̀ ọ̀dẹ̀ ọ̀dà àwọn ọmọ yẹn wá grow wọ́n wá da tẹ́rọ̀ ní àdúgbò tó ń jalè tó jẹ́ pé ó di ojútì ọkọ tó gbé rẹ̀ èwo tó ti gbé ọmọ ọmọ ọ̀ràn tó gbé wá lọ gbé èmi kọ́ ni mo bí ọmọ yìí o èmi kọ́ ni o ẹni pé ó ti betray arábìnrin ẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ láti ọmọ tara ẹ̀ náà tí ò bá ní ìtọ́jú láti kékeré láti lẹ̀ wá ó lè jalè ìtọ́jú ni ọmọ nǹkan tó yẹn bá fi kọ́ ọmọ nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ láyé òde òní pẹ̀lú àdúgbò àwọn kankan àti ọ̀rẹ́ téèyàn bá rìn ó lè ní ìdọ̀mọ́ láti ṣe nǹkan tí ó dáa <clears throat> ṣùgbọ́n ewu tó wà ń bẹ̀ náà ni pé aṣọ máa ń wá at the end ó lè jẹ́ látọ̀dọ̀ ọkọ ó lè jẹ́ látọ̀dọ̀ ìyàwó wípé wo èmi ò mọbi tó ti rí eléyìí o ọbẹ̀ ọkọ kò wà dáadáa then ọkọ tí ó fún ẹni ẹ lóyún bó ti wá rí ṣe ó ti wà òkè ìyá dẹ̀ ń jẹ arábìnrin náà <laughs> èmi <laughs> ni mo ti lọ lórí ibo mo ti dé sí o mo ti ní ọmọ mi dà ara bẹ̀rẹ̀ sí di wàhálà ara àwọn ewu tó wà ń bẹ̀ pọ̀ gan-an ṣùgbọ́n all what I can say is that kò sí ọmọ tó wáyé tí ọlọ́run mọ̀ ń pa ẹ̀ one way or the other ọlọ́run lè bá support ẹ wo Solomon náà kìí ṣe pé ọlọ́run support ẹ̀ nígbà tí ó ló ń tú àgbèrè tí David ṣe ṣùgbọ́n ó wáyé bí wàá mọ̀ pé lóyún tó ní ẹ ìyẹn bàjẹ́ kó tó di pé ṣètò lórí Solomon bẹ́ẹ̀ nínú àgbèrè ló fi ṣe kì í ṣe pé ọlọ́run nínú ọlọ́run kì í ṣe pé ọlọ́run gan ló mọ̀ ọmọ ti jọ pé lọ ṣe ṣùgbọ́n wíwá ayé ọmọ yẹn ọlọ́run mọ̀ nípa ẹ̀ bó ṣe rí nìyẹn sá. ẹ jẹ́ ká tó ṣe báyìí ǹjẹ́ kò yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí irú nǹkan bẹ́ẹ̀ bá fẹ́ wáyé ǹjẹ́ kò yẹ ká ti bóyá ẹsẹ̀ òfin pé lọ́ọ̀yà o ká tọwọ́ bọ̀ yìí o pé ó lè dẹ̀ èèyàn lá o kí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ kó mo ní mi ni mo ní o èmi kọ́ ni mo ní o tàbí bóyá pé ẹsẹ̀ ilé pé bí ìbúra bí nǹkan kan ewu lẹ́wọ̀ kò bóyá pé wọ́n lè bẹ̀rẹ̀ tí ò ní máa sí irú nǹkan bẹ́ẹ̀ lọ́dún wájú. ẹ ṣe sà ó pé kí agreement pé kán máa ṣe kíni ìyẹn ò lè work hmm. torí pé ó máa mú wàhálà wá for example kéèyàn kan wá kó sí ok o fẹ́ donate fẹ́ bá ìyàwó ṣe so threat ló jẹ́ wọ́n máa ń ṣe pamọ́ ni trust láàrin ọkọ àtàyàwó tó wáyé pé ọkọ fi ọwọ́ sí ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn òyìnbó wọ́n ti ẹwọ onírú ní China báyìí odidi ilé the whole house wọ́n bí ilé wọn pè ní títí wúńdò obìnrin wọ́n fi bí ìdẹ tó máa lè máa produce thirty thousand children every year tó bá ti book àṣetìẹ irú àwọn obìnrin tí ò kí ní wúńdò tó jẹ́ pé fibroid ti ba wúńdò wọn jẹ́ so tó jẹ́ pé kò wá ní sí pé ẹni tó donate nítorí náà ìjọba ti fún ní nǹkan tó bá fún ó ti tán nìyẹn kò ti ní wá lọ́la pé yes lórí ó lè jẹ́ pọ̀ kọ́ ò ní kò lè ṣe àbí kò yẹ wọ́n gba dónà ń ta then ó lè jẹ́ pé wọ́ǹbù ìyàwó ò sí wọ́n á lo wọ́ǹbù ńbẹ̀ so ọmọ wọn ni àwọn méjì kò sí kò lè sí àsọ lẹ́yìn ọ̀la fún wọn ṣùgbọ́n àwọn tó ń sọ pé agreement pé kankan yẹn kò possible sa so the best thing is for them but àwọn ó sì ń dọ́gbọ́n ṣe náà àwọn tí ò ní owó láti lọ ṣe ti olówó ti ọ̀dọ̀ dókítà yẹn tó a jẹ́ pé bóyá ọ̀rẹ́ ìyàwó a sọ bóyá ọkọ yẹn ń lówó lọ́wọ́ tó dẹ̀ ń tọ́jú ìyàwó ẹ̀ dáadáa àwọn ọ̀rẹ́ àní dọ́gbọ́n sí a dẹ̀ lọ a dẹ̀ lọ bá obìnrin ọkùnrin míì ṣe a dẹ̀ gbé sábẹ́ ọkọ ọmọ àlè nìyẹn ṣùgbọ́n ọkọ ọmọ ọmọ àlè ni bí ọjọ́ iwájú náà wàhálà lè ṣẹlẹ̀ o bẹ̀tà mọ́. àti ẹ̀ nígbà kan náà pé àwọn kan máa lọ sí SOS tó máa lọ adopt ọmọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. àwọn kan náà but adoption yẹn àwọn èèyàn gbà pé amọ̀pá kì í ṣe ọmọ mi ó lè máa pè wọ́n ní mọ́mì dáàdì dáàdì mọ́mì but ọkàn ara wọn mọ̀ pé eléyìí ò kì í ṣe ọmọ wọn. àgàgà tó mọ́ wá lórí olóòfó tó lọ sọ fún wọn pé ẹ̀rọ ń ṣe tó ẹ ṣe ẹ̀yin ara lé mm-hmm. òun lẹ ti gbọ́ yẹn o ibi tí ó bá ti bẹ̀ sọ́dọ̀ yín bẹ̀ ẹ yọ ẹ̀yàn náà ẹ tún ṣe orúkọ tèmi ò yí padà Bámidélé Adéẹ̀sùn ẹ jọ ẹ bá dárúkọ yìí fún ara ilé ẹ̀kọ́ sí. orúkọ mi ni dókítà Gabriel Olúfẹ́mi Aládégbáyé mo jẹ́ lórí ìjọ Good News Word and Praises Evangelistic Ministry ní Nàìjíríà nígbà náà la bẹ́ẹ̀sì Ọlọ́run sì ń wà pẹ̀lú wa iṣẹ́ ìyanu sì ń ṣẹlẹ̀ lójoojúmọ́ grandpa àbí kílẹ̀ orúkọ yẹn. ẹ grandpa Bámidélé ṣùgbọ́n grandpa ni lórí ètò ètò yìí gan grandpa ni. grandpa <laughs> yes, sir. Thank you, sir. <laughs> Thank you.